والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته حديثي على ينك بابا نبي محمد صلى الله عليه وسلم ولا سموني نعجول أجب يولان على دعوات سجبيل وسسمع سمع كني وبابا بان لاوى النبي آدم aleyhi salam níbẹ̀ ṣùgbọ́n a sọ pé sọ́mà kejì ọba méjì nínú àwọn anábì ọlọ́run níbẹ̀ kí ẹ lè rán wa létí. Ìyáàs báwo? Anabi Yahya àti Anabi Isa aleyhi masalatu salam. Ṣùgbọ́n ní sọ́mà kẹta ń kọ́. bàbá anabi yusuf alayhi salam sọmọ kẹrin idris sọmọ karùn harun sọmọ kẹfà musa sọmọ keje anabi ibrahim alayhi salam àsìkò tí anabi sallallahu alayhi wasallam wọn padà bọ̀ tí ń padà ọkọjá gbọ́dọ̀ anabi musa alayhi salam ní sọmọ anabi musa wọn sọ fún anabi sallallahu alaihi wasallam ó ní bí mako mẹt kí ni ọlọ́run fi pọ́ ọ lásì qala bi khamsina salatan ó ní àádọ́ta sọ̀láàtì ọlọ́run fi pa mí lásì àkọ́kọ́ sọ̀láàtì kìí ṣèdè tuntun eléyìí tí anabi musa ọ̀gbọ́rì torí kó anabi musa alayhi salam náà ṣe sọ̀láàtì gbogbo anabi ṣe sọ̀láàtì à ń ṣèwádìí ti sin àti èrè anabi jẹ́ pé ijó ló máa jó tí wọ́n máa lu dùrù tí wọ́n máa tàdíreke àti ìwọ́n gbogbo wọn wọn a máa gbé sọlá ti dúró tí wọ́n bá sọ̀rọ̀ tó làbíyà àtọ́nà sọ̀rọ̀ anabi kọ̀ọ̀kan anabi kọ̀ọ̀kan anabi kọ̀ọ̀kan wọn a máa gbé sọlá ti dúró wọn a máa gbé sọlá ti dúró àdúgbò fọlọ́ tọ́lọ̀ òde káwọ́ sí nọ́mbà mi. khamsina sọlá. wọn náà wò wò àkọ́kọ́ gbàtọ́ náà wá kọ́sẹ̀ sọ̀láàtì lọ́rùn àyàn àkọ́kọ́ náà nínú tó tọ́ka sí pé sọ̀láàtì pàtàkì ju gbogbo bá ń ṣe lérò lọ ọlọ́run sí lọ́rùn àyàn lẹ̀ gbogbo nǹkan tó ọmọ nínú islam yìí ń ṣe ọba gbé jíjọ́ ọ̀ràn àyàn wọn ó gbé ránṣẹ́ wá bá nàbí gbàtà nàbí wà lókè pẹ̀ ṣùgbọ́n bó ṣe subhanallah eléyìí tó túmọ̀ sí pé as-salatu imaduddin ongaluku múlẹ́rú fẹ́sìn nítorí pé man aqamaha faqad aqama ad-din wa man dayya'aha fa huwa lima siwaha adiya' gbogbo ẹni tó bá ti gbé sọlá ti dúró ó gbẹ́sìn islam dúró náà nǹkan tí wọn ní kọ́ máa ṣe lẹ́ẹ̀márùn lójúmọ́ tó ń mójútó ṣé ìtàn wa ní kó ṣe lẹ́ẹ̀kan lọ́dún lónìí mójútó. àbí ìtàn kò sí lẹ́ẹ̀kan nù gbèsè ayé rẹ̀ sọ̀rọ̀ lónìí mójútó wàyí o ẹni tó bá ti wá fi sọ láti ráàlì gbogbo ẹ̀sìn ní òfin ráàlì wọ́n ní kí n máa ṣe nǹkan kan lẹ́ẹ̀márùn lójúmọ́ mi mójútó ṣé ìtàn wọn ní kí n ṣe lẹ́ẹ̀kan lọ́dún ní mójútó kí n ṣe nù gbèsè ayé ní mójútó ikú tún náà wọ́n lè ṣe Ramadan ó ló ṣe lè ṣe lẹ́yìn náà kan ó ṣe Ramadan kì í ṣe sọ́lá sẹ́mi kankan fi bí para rẹ̀ náà aláṣẹ dànù ẹni tí kì í ṣe sọ́lá kò lè yọ zakat ẹni tí kì í ṣe sọ́lá tó bá lọ sí hajj ọlọ́wọ́ra ni torí ẹ̀ ló ṣe jẹ́ ike nínú tí ń tọ́ka sí pé pàtàkì sọ́lá ti onípọ́nà wọn bò fi jíjọ́ra àyàn rẹ̀ ránṣẹ́ sí anabi sallallahu alaihi wasallam nílẹ̀ ṣùgbọ́n ṣe lọ́lọ́ ní kó ṣe kí ni ó gbé anabi sallallahu alaihi wasallam wọn àṣìṣe mà báwo ló sọ afẹ́jẹ́ mùsùlùmí idha kunta la tusalli tó bá pé òwe ṣe sọ̀láàtì fèdínù tó fi jẹ́ pé ká mójútó sọ̀láàtì ó pàtàkì púpọ̀ ká mójútó ó pàtàkì púpọ̀ lẹ́yìn náà yàtọ̀ sí léyìí àkọ́kọ́ ìgbà tó lọ́wọ́ ọkọ̀ ṣe sọ láti lọ́ra yẹn ó ṣe ní àádọ́ta ni fifty hmm, wàláì kìí ṣe eré márùn ìdán náà nísìnyí ẹlòmíín bẹ nínú àwọn èèyàn ní ìsìtí ó ti ṣe sọ láti bọ̀rọ̀ àṣùbà nìkan ló ṣe wọn àwọn òkú tó ń bá délé inṣàlá inṣàlá ọ̀dọ́rọ̀ làásùrọ̀ lọ́dọ̀rọ̀ làṣà gbogbo ẹ̀ ló wọ́n jẹ́ pọ̀. lèmẹ́rẹ́ ó dà òun oúnjẹ òjò lọ́nu kí wọ́n lórí tẹ̀sí àṣùbà pẹ̀lú jama ó lòun fẹ́ fi musa ni síbẹ̀ náà rí kọ́mọ́tà sí máa kó ládùúgbò yín lásùbà díẹ̀ sáwọn ọ̀lẹ́lá ọgbẹ́ bá ṣe investigation ẹ̀rí kọ́kọ́rọ́kọ́ ah táwọn musa ni o ìyẹn ni pé lọ́wọ́lá sáà lẹ́mọ̀ sọ́lú alifẹ́jìrà tí wàá ṣe sáà tó fẹ́ mú ọ̀ ní sí àṣùbà la hawla illa billah ẹ̀rù ń bà wá kí sáà kọ́mọ́dé sáà. gbẹgbẹndé ndị yóò dé bá wọn láì jẹ́ pé wọn sin lọ tó bá ti délé lálẹ́ yóò sọ fún gbogbo ẹni tí ọba ọba wá mi wá ẹ pé mo bízì mo ń lọ sọ̀rọ̀ yóò àwọn sọ láti yóò wọn tó ṣe rákà mẹ́rin lákòókò rẹ̀ tó ṣe dá ṣe lọ́ọ́ máa jẹ gbóhùrọ̀ asr magrib ṣáìpọ̀ tó ṣe dá kò lè ṣe dá rárá pẹ̀lú ọlọ́wọ́ bá ṣe àádọ́ta sọ láti lọ́nà yẹn wàláì tó bá ṣẹ́kù bẹ́ẹ̀ nǹkan ọba ṣe bẹ́ẹ̀ náà ti rí ibi tí ọba ti ṣe nǹkan ọba yan nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí lónìí fala saddaqa wala salla walakin kadhaba wa tawalla ẹ̀ ṣe sọ láti àti ní àwọn jùmọ̀à jẹ́ ndí mùsùlùmí nípa sọláàtì ẹsẹ̀ láwọn rọmọdọ́nà jẹ́ǹdé mùsùlùmí ẹsẹ̀ láwọn ẹ̀ẹ́d jẹ́ǹdé mùsùlùmí èyí wà ní mùsùlùmí nínú gbogbo wọn náà min jumu'atin ila jumu'a sọláàtì jumu'a lọ́jẹ́ òní máa ṣe ètò ìjẹ́pẹ́ tí rọmọdọ́nà bá dé ní oṣù sọláàtì ètò ìjẹ́pẹ́ tí ẹ̀ẹ́d sí ẹ̀ẹ́d náà ni wọ́n dáhà ní mùsùlùmí nù wọn tọ́ntara wọn jẹ lásán tó ń fẹ́ wọná rọrùn kọba ama nìyí kọba ama pàtàkì ọlọ́run àpè ká máa ṣe tó ìdí nù khamsuna sọ̀rẹ́ lọ́lọ́run fún anabi sallallahu alaihi wasallam tó bá ṣe fún anabi lọ́lọ́run fún àtàwọn sàhábà rẹ̀ pẹ̀lú gbọ́lọ́ kò ní yín gẹ kò sì ní mẹ́hẹ̀ nítorí pé àwọn ẹ̀sà nìyẹn ọ̀là ìgbà tí ìrọ̀lẹ́ ayé dé tọ́jú gbogbo àwọn tó ṣe pé la hawla wala quwwata àwọn tó ṣe pé muslimuna hum bil ismi faqat la ya'rifuna min al-islam illa rasma àwọn tó ń forúkọ lásán jẹ́ mùsùlùmí tí wọ́n dá kankan mọ̀ nínú islam ju àwòrán rẹ̀ lọ ṣé irú àwọn eléyìí náà lẹ́yìn aṣọ pé khamsuna salat èèyàn tó ẹ pé wọ́n ní khamsu salawat fil yawmi wal layla kì í mójútó tó bá di khamsuna ńkọ́ wọ́n lè lómi ó tún yóò sì sọ sọlọ sọlọ pa wa nìkan fi ó ń bí ọ̀kan náà ọ̀nà sọ́ra léèrè kí ló dé tó ọ̀gbà Islam dáná ah Islam ti wà very strict jù ó ni lọ́nà o ó ní tó ti parí sọ láti tó ní ẹ ti sọ lóòrò <laughs> ó ní òkè sílẹ̀ ní ilé ọ márùn náà táwọn mójútó ní àtẹ̀tọ́ mójútó lójú méjèèjì àtẹ̀tọ́ pàtì lójú méjèèjì gbogbo yín rà ẹ̀sà kùlérì ẹ̀tẹ̀wọ̀ nírọ̀rùn. ó dáwọn gbàgbé àwọn mùsùlùmí àwọn gan ló ń gbàgbọ́ òdodo ẹni kò tiẹ̀ wò wọn á ní torí ilé àwọn di Islam kẹ khamsu salawat ẹ dákun torí tọ́lọ̀ tọ́lọ̀ bá wá sí ní khamsu nǹkan àti púpọ̀ náà tá a náà tún tán ṣe mùsùlùmí náà àwọn ọlọ́bẹ̀ yìí ọ̀ wọ́n ti túlẹ̀ tipẹ́ ẹlẹ́ni ó sì sọ̀sọ̀nà kọfí ajẹun sọ̀láàtù sọ̀láàtù sọ̀láàtù sọ̀láàtù ááwù torí ẹ̀ ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá ó ṣe ní kọ̀mùsùn sọ̀rọ̀ kọ́ọ̀lù alẹ́ musa ń gbà gbọ́ ó ní iná ọmọ tẹkẹlẹ́ kókè kó dẹ́ẹ́lì. ارجع إلى ربك فاسأله التخفيف لأمتك ìjọ rẹ ò lè ṣe padà sọ́dọ̀ Ọlọ́run Ẹlẹ́dàá rẹ tọrọ lọ́dọ̀ rẹ kíkọ bọ ọdún kó ṣe àdínkù fáwọn àjọ rẹ ànábì Mùsá ọmọ ntọpamọ rọra wọn ní ìsáàbì wọn kọtàbí ẹsìn ní kò sẹ́ni tó mọ ntọpamọ àfọlọ ànábì Mùsá ní sọ ntọpamọ yìí ó ní àlùmọ rẹ ò ní lè ṣe khamsuna salati sars lè ṣe lóòótọ́ anabi musa ọmọ ntọ́pamọ́ ṣùgbọ́n ẹrù nǹkan là á fi wé nǹkan torí pé anabi musa àrí ìsinmi àwọn ọlọ́run ti rán náà sáwọn ọjọ́ kan rí nítorí ọ̀sìn ni kí wọ́n máa ṣe kò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n fẹ́ wọn à ṣe ṣé ìjọ tiwa ni wọ́n á ṣe ìdí tí anabi musa fi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí gbàtà àmàlẹ́kà náà sọ fọ́lọ́n pé ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku dima'a wa ọ̀lẹ́ ìní àlẹ́ mi máa la tààlẹ́ ṣé àwọn òbí lẹ́jẹ́ lọ fẹ́ kó sókè pẹ̀ tí wọ́n máa tàjẹ́ lẹ̀ tó bá ń jẹ́ pé kí wọ́n máa sìn ọ́ kí wọ́n ọ so eléyìí làwọn mọ̀lẹ́kà fi ń sago sáwọn eléyìí náà yàtọ̀ sáwọn tì àwọn ọmọ pa yàtọ̀ ọ̀daràn ń bẹnu àlùjánu ọ̀daràn ń bẹnu èèyàn àmọ́ gbogbo gbogbo òdodo gbogbo òdodo gbogbo ràwọ̀ làwọn gbà lórí dídáhùn táwọn sẹ́pẹ́rẹ́ àwọn ọmọ pé nínú àwọn èèyàn náà lọ́nà ti yọ àwọn ànábì wọ́n mọ̀ pé nínú wọn náà láti rí wọn mọ̀ pé nu wọn náà láti rí salihun wọn mọ̀ pé nu wọn náà láti rí gbogbo akúrútù náà tó ń pè tọ́ asámbẹ́ lọ tó wọn ọmọ gbogbo eléyìí ọlọ́wọ́n bá lọ́mọ torí ẹ̀ irú nǹkan ni wọ́n fi wé nǹkan náà làwọn ẹ̀mí sá sọ pé àwọn ọjọ́ rẹ ò ní lè ṣe o padà sọ́dọ̀ Olúwa ẹlẹ́dàá rẹ kọ́ tọrọ lọ́dọ̀ rẹ kọ́ bọ́ ṣe àdínkù fáwọn ọjọ́ rẹ فالتفت إلى جبريل أنا بباق قدس جبريل ẹ̀ pé Jibril ní anabi bọ̀ anabi wa kọjú sí Jibril alayhi salam bí ìgbà tí ká ẹnàwó yastashiruhu fi dhalik bí ìgbà tí ń gbà mọ́ra rẹ̀ pé kí ni orí ti Musa <laughs> kí n padà sọ́dọ̀ lọ tọ́ ìyàtọ̀ sí wọ garagara wọ́n ti fún ọmọ náà báyìí yọ lọ mú sẹ́yìn ẹnìkan bá dán ọmọ náà ó tún lọ sọ fẹ́ lómi pé ẹ dákun bóun ni tí ẹ bá gbégbé sẹ́ báyìí bàgẹ́sì lọ sọ fún mi o. torí tó bá tilẹ̀ nìkan lọ sọ fún wọn ó lè máa bínú onítìǹ kó sì jẹ́ tọ́ da lọ sọ fún ọ ọ̀rọ̀ àná lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ta ló tiẹ̀ lọ sọ pàápàá wà tó jẹ́ pé ẹni bú lọ sọ kò lè jẹ́ mọ́nà tọ́ da ó sì lè jẹ́ tí ó wúlò fún ọ sọ pé bóò ni téèyàn bá ṣe báyìí báyìí báyìí ò ní sọ pé wọ́n dá mi márùn à ń tọ́ da ni o yóò sì wúlò tó o bá lè ṣe ibi tó ti mọ̀ ike báyà tó o bá dá afọ onítìǹ tẹ́lẹ̀ bàbá jẹ́ ní tí ọ̀dà lọ́dọ̀ rẹ̀ pé ah, lágbájá ló sì dáná rà á ńgbà tó ti jó nǹkan dá. <laughs> ẹ má mi ẹ ṣe rí nu kò ní sọ fún ọ pé òun bínú rẹ̀ ọ̀tá òun ògbà tó ti dé lẹ́yìn wa ọ̀rọ̀ rí jáde lẹ́nu lẹ́yìn. anábì wa wò màláíkà Jibril alayhi salam bí ìgbà tí ń gbà mọ̀ràn lẹ́nu rẹ̀ fa ashara an na'am in shi't màláíkà Jibril ni bẹ́ẹ̀ ni tó bá wù ọ́ kò lè ṣe bẹ́ẹ̀ tó bá wù ọ́ yàni pé it is left to you ìmọ̀ràn tí Musa aleyhi salam dọ̀ ìmọ̀ràn tó dáa ni àmọ́ o tó bá wù ọ́ kò sí túláàsì rẹ̀ Jibril aleyhi salam ó sì ń wò pé àánú ọlọ́wọ́n bá wa pọ̀ kò ní já sẹ́sẹ̀ tó o bá gbé ọ̀rọ̀ yìí padà sọ́dọ̀ ọlọ́run kó ọlọ́run bá ń dẹ̀ ọlọ́run ọba tó ṣe kó ti máa ń tí ó ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ ẹ̀ta lọ darí ànábì Musa gan-an lọ sí di ètí sọ tòbọ́lọ̀ náà ni àwọn wá ní jẹ́ tuntun wájú ọlọ́ àtọ̀ sáwọn kọ̀dárí àwọn olórí ibú tí wọ́n sọ pé gbogbo ní táà ń ṣe tuntun ní níwájú ọlọ́ ọlọ́run ọ̀ma ká tó ṣe ẹgbẹ́ sọkúsọ. fa athbatu bidhalika ilahayn wọn á tara bẹ́ẹ̀ wọ́n mú kọjá pé ọlọ́run méjì ní bẹ́ẹ̀ torí ẹ̀ lànà bí ṣe pé wọ́n ní majusu hadhihi báwọn ni màjúsí nínú àwọn mùsùlùmí sẹ́wọ̀n àwọn màjús ọlọ́run méjì ni wọ́n lọ wà àwọn bàbá ńlá àwọn ìran yẹn àwọn ni màjús àwọn tí ń bọ náà wọ́n lọ́lọ́run méjì lọ wà ọlọ́run àtọ́lọ́run wọ́n ní ọlọ́run ló wọ́n ní iná máa ń fa ìmálẹ̀ torí rẹ̀ ọlọ́run ìmálẹ̀nu lọ́dọ̀ wọn níná òkùnkùn ní òkùnkùn ní ọlọ́run òkùnkùn tòrọ̀ ló máa ń bí aburú lọ́dọ̀ tiwọn. ìdátẹ́lẹ̀ bá wa àwọn Qadariyya àwọn náà sọ pé lọ dá wa ṣùgbọ́n kì í sùn ló dá sẹ́tàǹsì là ń dá ó di méjì nù torí ẹ ìsọkúsọ tiwọn ni wàyí o anabi musa aleyhi salam gbàtọ dá anabi ọsọlọlá àṣẹlá ní ma mọlẹka jùlọ ní wà ló kù kó bá wọ kó lò tó bá wọ kó anabi wa gbà pé wọn lò fàálẹ abébé jibril anabi mọlẹka jibril bá tún gbé lọ sókè hatta ata bihil jabbaara tabaaraka wa títí fi gbé dé ọ̀dọ̀ ọlọ́run ọba wa ṣe ntọ́ba fẹ́ àmú ajẹ́ nípa ṣe ntọ́ba wù ọba àbùkún ọba gíga. wa huwa fi makane nígbà tí ọlọ́run wà láàyè rẹ̀ àyè rẹ̀ náà ló wà. Imam Ibn Qayyim ní hadha lafdh al-Bukhari fi ba'd at-turuq bẹ́ẹ̀ ló ṣe wá nínú ẹgbà wa alimami al-Bukhari kan wípé wọn á bọ́lọ̀ láyè rẹ̀ tọ́ fọwọ́gbọ́ anhu ashra ọlọ́run bá dé mẹ́wàá kù mẹ́wàá lọ́lọ́run dínkù lẹ́ẹ̀kan náà asoríire àbá asoríire fifty minus ten ó sì ń kú forty. báyìí alábì tó ń sọ̀kalẹ̀ bọ̀ sọ́mọ keje ó ti sọ́mọ kẹfà sọ́mọ kẹfà wọ́n tún bá Musa alayhi salam ó tún sọ fún Musa alayhi salam Musa tún ní irji' ila rabbik tas'alhu at-takhfif tó padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ kọ́ bọ́ ọdún. فلم يزل يتردد بين موسى وبين الله عز وجل حتى جعلها خمسا anabi òye kpara láàrin anabi musa aleyhi salam àti ọlọ́run ọba wa ọba àbùkún ọba tọga ga títí tọ́lọ́ fi dínkù àkùmá àdéhìí sọ yìí pé wọ́n dín mẹ́wàá kù lákọ̀ọ́kọ́ ìgbà tó tún tún dín kù ó tún lọ tún dín kù ó wá lọ márùn òfin wa kù márùn tọ́ musa tún wá sọ fún gbòkú márùn ó tún padà ó sì gbẹ lọ́n kókó dínkù kíá ni ó kù ìjọba dín márùn kù nù márùn ó dínkù àbọ̀tán ọ̀tán nù ẹnu ká máa sùn ni kẹkàn wà aljanna bisalam láì ṣe nǹkan so ó lè ṣẹlẹ̀ bẹ ẹni tí wọn wọ náà kàn ó ṣiṣẹ́ àti pé ọtọ fẹ wà aljanna eré ló ń pè ní anabi musa náà wọn náà dá lábàá ni ó ó ní tún padà hmm, tó tún tọrọ kọlọ ọdínkù bàbá àdínkù kó kú kan faqal anabi wa wa dáhùn qad istahyaytu min rabbi á ah, ojú tì ojú ọlọ́run ẹni tó lójú lójú tì í ojú èyí tí a òrùkọ́wé yorùbá yìí ẹ̀yìn tí bá fọ́jú nìsín àbí tọ́ ń gbọ̀n sí ọmọ ọ̀gbẹ́ni kan bọ̀ àbí ọ̀bọ̀ tani ń bọ̀ yọ ọ̀bọ̀ sókòtò ni àbí tọ́ bá lẹ́ni tí ń fà kò sí àwọn èèyàn ọmọ ọ̀bọ̀ àbí òye wa sáwọn èèyàn ọmọ ọ̀bọ̀ afọ́jú kúmọ́tẹ́ rí yẹn tó bá fẹ́ rẹ́rìn òun ní malẹ́kù bóun ṣe kún ọ láòdù òun ó lè ya ẹnu kọ áá wọ́n gbé ah, àwọn èèyàn ah, kó ṣe rẹ́ni wọ́n mọ ókè ṣé wọ́n rẹ́ni báwọn. tí ẹ bá wọn lójú tí ẹ sì ṣe afọ́jú tí wọn fẹ́ẹ́ rú wọn àbùkù wọn àmàkà àbùkù wọn àmàkà. ní ìsẹ̀yìn gbà tí wọ́n gbé búrẹ́dì kalẹ̀ tí wọ́n gbé bọ́tà alẹ̀ wọ́n tó fi ṣúgà sí i. tọ́ bọ́tà mẹ́mẹ́ o máyọ́nẹ́sì tún wà ń nù fíríjì kò fi ṣúgà sí tíì kò bọ́n fi tàbó kò tún fi bọ́tà sí búrẹ́dì ọ̀tún á ní ẹ̀jẹ̀ sí mọ̀lẹ́ sí fíríjì kí n gbé mayonnaise nígbà tí bàbá olè bá kọ́kọ́ fojú kọ́ ọmọlẹ̀ ṣáà gbé sórí tébù ni láti débẹ̀ kó rí ń tí ọ ṣẹlẹ̀ ẹnìkan á ní mo sì fẹ́ rí ń tí ọ ṣẹlẹ̀ yọ̀ọ̀kan àbùkù bí ó ti kí àbí òní kan yọ̀ọ̀kan ẹni tó bá lójú lójú tì í dàdí dáhùn tán gbé bọ́tà alẹ̀ tán gbé bọ́ǹfìtà alẹ̀ tán gbé ṣúgà alẹ̀ tán gbé búrẹ́dì ilẹ̀ wọ́n á ní ẹ máa jẹun serve yourself tí wọ́n bá lójú tì tó sì gbọ́n ṣé gbogbo ń tán kólẹ̀ náà lọ́ọ́ ẹ̀kọ́ jẹ ẹlòmíì gbọ́ láti inú mọ́mí rẹ̀ ló ti gbọ́ wàláhì tàláhì ẹlòmíì ò ṣe é mú lọ ilé ò ṣe mú lọ síbi tábà ti fẹ́ gbà yín láti ojú ò sì máa dá yín tì because wọ́n máa fi nǹkan bẹ̀yàn àwa gan alára bí gbogbo oníkàlùkù yín tó bá gbé oúnjẹ kalẹ̀ sálẹ̀ ìlú àdánwò rẹ̀ fẹ́ dànwò ni tó bá fi lè ṣèṣì jẹ́ gbogbo ẹ̀ tán tí gbogbo abọ́dìbọ́dì wáyà ẹ̀rí pé ọmọ ìsọ̀kọ̀ ọ́ àgbàlejò kan so nítorí àdánwò rẹ̀ dànwò ni so mo pé tí wọ́n bá rí ilé ìwọ́n fi mọ ròyìn rẹ̀ lọ́la ah, bàbá bàbá ìlélẹ́yìn o jẹun kó o kú so torí ẹ èyàn máa ṣọ́ra ṣe nílé onílé wọn á gbé oúnjẹ kalẹ̀ gẹlẹmọgẹlẹmọ ẹtún jẹta ẹtún ní ẹdàkùn sí ẹlẹgbẹ́ àwọn awá oúnjẹ sí ẹtún fọlọlẹ ẹdè wọn ni mo túmọ̀ sí pé ẹ ti ká máa kọ́ ẹ̀kọ́ wọn lẹ́ni tó lójú tì ẹ̀kọ́ lánàá ta ló ní ta ló ní kẹkẹ máa bọ́ kẹsàn-án sáàbù ara ẹ lóúnjẹ tí ò lè yọ yẹ ẹ sílẹ̀ rẹ ló wà nísìnyí wàláì bọ́yá àwọn gan àtóúnjẹ tí wọn àti tọmọ wọn ni wọ́n gbé káwájú rẹ̀ torí wọ́n fẹ́ pọ́n lé àníyàn wọn sì ni pé ṣàlá ò ní jẹ tán ìbọn tó máa rọra gbé èyí tí ìwọ bù fúnra rẹ tó bá pé rẹ ń gbé síwájú rẹ wọn ò dẹnu àbùkù lójú tiẹ̀ náà àmọ́ bá wọn gbé gbogbo ẹ̀ tí kòkó tí kòkó wọn gbé síwájú rẹ ní tí wọ́n mìíràn ni pé rọra jẹ díẹ̀ tó fi gbẹ̀mí bọ́lá àwọn ọmọ wọn ń sunkún lólé pé wọn ò gbóúnjẹ fáwọn wàláì tí o bá ra jẹ díẹ̀ mbẹ ó sì rí tí wọn bá ah, ẹ jẹ ah, alhamdulilayi ṣe ń ẹ ẹ jẹ bínú ah bínú sí àti yó so àwọn náà sọ ikùn lọ sáàbù ara wọn sáàbù ọmọ anabi musa aleyhi salam wọn á ní ah, ó ní ká anabi ò tún padà anabi torí ọlọ́run tó bá ń dínkù látòrí fifty okùn five kí n tún wá padà ah. ó dàbí ọmọ tó fẹ́ẹ̀lì school ó ti rí result àti exam àti CA twenty seven lọ́gbà ẹ̀ pé fẹ́ẹ̀lì ọ̀nà tọ́ olùkọ́ ti wá kọ twenty seven wọ́n tún ti lọ gbèrò fún HOD wọ́n bá dárí jọ wọ́n bá dárí jọ wọ́n bá wá bọ̀ pé ẹ dákun ẹ ṣàánú ọmọ yìí ẹ dákun ẹ ṣàánú ẹ ìjọ ọmọ kórè ibú rẹ lọ ẹ dákun wọ́n ní mo ti fẹ́ ṣàánú ẹ ó fẹ́ẹ̀lì ẹ̀yin náà lẹ́sìn pé kí sùkúù wa kó lè standard àbí bẹ́ẹ̀ kọ́ ni tọ́mọ bá gbà ní ká máa ṣe kíni ká máa fún after all mo tún ti kówèé fún hod kí ló kù ẹ̀yà àṣẹbẹ́ yìí náà lẹ gbé bẹ́ẹ̀ tẹ́ gbé bẹ́ẹ̀ náà lẹ́tún dá padà pé ọmọ kan wà tá àti ẹ àrùn tí ẹ ń ta rìsọ́ọ̀tù ẹ̀ adúpẹ́ fọlọ́ pé wọ́n ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ náà jà. nígbà tí ọ̀gá àbárò ọba ni wọ́n dá kókó gba fọ́ọ̀tì wọ́n ní kó gba fọ́ọ̀tì kó ọmọ kó sí ẹ lọ lọ́ba tó rí pé fọ́ọ̀tì wọn kọ́ ẹ dákun ẹ lè sọ́ọ̀tì fifty nine kọ̀dájú kó o ní tìjú àbíòye wọ́n tó yẹ kọ́ ọmọ rìsíìtì kọ́ ọmọ kárí ova títí dégbà tí sùkú bá ní o tó lé àwọn afọ fọ́ọ̀tì twenty seven forty minus twenty seven thirteen wọn bá fi kún ó ti ní wọn sọ di fifty nine ó lè sọ pé ní olóyún kí lóyún bá sọ pé ò ní tìjú ò ní tìjú kódà ìwé ẹ̀rí ìkọ̀dájú pé yóò wúlò fún un. ọ̀gá ẹ má ṣe pé ti sẹ́ rárá because zoo ló fẹ́ gbà yìí ẹ̀rí èké ni wọ́n kó sísẹ́ ẹ̀mọ irú rẹ̀ náà ń dá yìí wọ́n máa ha wọ́n máa sún òyìnbó rọ́ ó lè tẹ́lifí kọ̀ páàsì dánwò máa tọrọ yóò ti máa lọ ha àwọn òyìnbó kan ẹ̀sìn bọ́ mọ àwọn ènìyàn ń torí ló ti gbogbo àgbọ̀dọ̀ gbá gbọ́dọ̀ gba láyé tó lẹ́nu tó bá rún olè lọ kílò náà olè ni òun kan bá títà nǹkan ọ̀páàsì rí tẹ́nì kankan rún náà lọ tó di lẹ́kítọ́rà mo rò pé yé wa wọ́n ràn mí lọ ní mí náà ràn yànnú kìí sì ràn lọ wọn pé lẹ́yìn jàǹbá ẹ̀ ń jàǹbá àmàlù torí délé ọ̀dọ̀ wọ wa àdábì lójú ń tì mí ojú ń tì mí lọ́dọ̀ ọlọ́ walakinni arda wa àmẹ́mi o mo ti yọ ọ́nù sèǹtọ́ lọ sọ yìí mo sì wà fà ọ̀rọ̀ pé kó tún dín kúkọ̀ kọ́ sẹ́lẹ̀ mọ́. falamma ba'uda nada munadin pàtàkìnrin jìnnà olùpèpè kan wá pèpè qad amdaytu faridati nítorí mo ṣe lọ́rùn ẹ̀yàn ti sẹ́ sọ̀láàtì márùn-ún yẹn ó ti sẹ́ kò sí àdínkù. Ah, ẹ̀ríkà nàbì sallallahu alaihi ọlọ́run kọ́ torí bẹ́ẹ̀ bá lọ ọlọ́run ní dínkù ma ok ìgbà tí wọ́n á lọ torí kọ́ dínkù ọlọ́run ní àdínkù ma àbùkù ní àbí ìsàbùkù ọ̀họ́ ọlọ́run kọ́ ànábì máa ṣe pọ̀ ìgbà tí ó lè gbàdínkù tó lè gbàdínkù tó lè gbàdínkù ànábì ń lọ ìgbà tí lè gbàdínkù ọlọ́run kọ́

so sábà pé àbùkù nu bàbá di lọ́la bí ọba yòókù ní fẹ́ gbá bọ́ọ̀lù ọmọ torí ẹ anabi ọsọlá àṣẹlá lọlá ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn àbá ó ti tó wọn ti wá ní ọlọ ẹ̀kẹfà ìyẹn ti gbọ́dọ̀ ní fura mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá márùn àbí òye why not mẹ́wàá nítorí aka pé lẹ́yìn eléyìí àbùkù ni fẹ́ kàn because wọ́n á pé mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá ọ̀tún àbí ọ̀tẹ̀ tọ́lọ̀ ń bá fẹ́ dínkù kọ́ mọ́ sí ma ọba wa já sí bíi ntí ò nítumọ̀ gbogbo ntí ò sì nítumọ̀ ọ̀tọ́ at the first instance kí ni ìtumọ̀ pé a sọ láti lọ́rọ̀ yẹn ìgbà tó mọ̀ pé à nílò torí à ń pè lẹ́yìn ní naskhul ashad ila akhaf ẹ̀ ń tó le ọlọ́run dẹ́kun sí ìtọrọ torí gbogbo onílàáká iná ẹ mọ̀ pé márùn rọ̀ sí àádọ́ta márùn kéré sí àádọ́ta tó wá ká àádọ́ta lọ́sẹ̀kù ni kò dájú pé yọ ọ̀rọ̀ wa lọ torí rẹ̀ ànábì ló mi ọ̀lọ́mọ o olùpèpè wá pèpèpè tọ̀ ntúmọ̀sí lọ́rọ̀ yẹn ti sẹ́ o wa khaffaftu an ibadi mo sì ti ṣèdẹ̀kùn fáwọn ẹrú mi. wàláì ọlọ́run ṣe dẹkùn fún wa fifty di five ah adúpẹ́ fún ọlọ́run bá wa tọ́ wọ́n á ṣe five náà ní rọrùn fún wa nítorí pé bó ṣe máa ń five ẹni tí èsì lọ́pọ̀ jù náà mùsùlùmí kankan fokọ lásán jẹ́ mùsùlùmí kọ́lọ́n bá wa yí àwọn náà padà sí dáadáa tọ́ eléyìí jẹ́ bí sọ láti túnṣe wá o nínú ìwáyà mi. hunna khamsun wa hunna khamsun márùn ni àádọ́ta sí wọ́n ní kí ni túmọ̀ rẹ̀ márùn ni àádọ́ta rẹ̀ ṣé túmọ̀ rẹ̀ ní pé alhassanatu bi ashri amthaliha gbogbo dáadáa kẹtẹ bá ṣe ìlọ́po mẹ́wàá lọ́lọ́wọ́ sọ fún un sọláàtì kan ìlọ́po mẹ́wàá ajẹ́ pé sọ láti wọ́n jẹ mélòó nù fifty náà ni wọ́n máa jẹ ládàá rẹ̀ wọ́n máa jẹ lọ́dọ̀ ọ̀nà eléyìí jẹ́ tafsir kan táwọn olùmọ̀sọ. bàtí eléyìí ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí gbogbo dáadáa tá a bá ṣe tẹ́lẹ̀ náà mẹ́wàá lọ́nà wọn fi san fún wa. tí wọ́n á yẹ ká pé ọ̀rọ̀ tuntun yìí ìtumọ̀ tó ti wà tẹ́lẹ̀ tá a ti mọ̀ náà la fún kọ̀yẹ́ o nínú ṣẹ̀ríyà kọ̀yẹ́ nínú ṣẹ̀ríyà tí wọ́n sọ pé at-ta'sisu àwòlẹ́ mìíràn tẹ́kìd bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àsọ tọrọ tuntun bá dé ká fún ní ìtumọ̀ tuntun òun lọ yẹ ju ká pé ń fún tó ti wà tẹ́lẹ̀ lágbára lọ bóyá ìtumọ̀ tuntun táwa fún wọn ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà sọláàtì márùn ìta àbá sí mélòó ni lọ́dọ̀ náà fifty fifty náà lọ́lọ́tún wá sọ yìí pé hunna khamsun wa hunna khamsun fifty lọ́lọ́run tún sọ yìí pé yóò tún di times ten akẹ́kọ̀ọ́ tó bá mójútó sọ láti ojúmọ́ kan ṣé sọ láti fifty ní ọgbàládá ni àbí five hundred five hundred wọ́n tó ń sọnù fúnra rẹ̀ tó ń pèpè fún sọ láti tó ní lọ wọ́n tó ń sọnù fúnra rẹ̀ oníwàlẹ̀sìn ọkàn lọ́lọ́run ó wò òpònú ẹ̀sìn fọ́n máa wọ́n ní kó ṣe sọ̀láàtì ọ̀wá ní ọkàn lọ́lọ́wọ́ wò ok sọ̀láàtì ọlọ́kàn ní ẹni tó bá wù ní kó ṣe nígbà tó jẹ́ pọ́kàn lọ́lọ́wọ́ wò ẹ dúró ní ti ń sọnù fúnra rẹ̀ five hundred sọ̀láàtì fil yawmil wahid nítorí ẹ̀ kú oríire o ẹ̀yin tẹ́ mójútó sọ̀láàtì lójú méjèèjì ẹ kú oríire ẹ̀yin tẹ́ ìfi rárẹ̀ ní ọmọ kankan ju sọ̀láàtì lọ sọ̀láàtì náà rere ni because ìyókù náà kù ìyókù náà kù ìyókù náà kù tòjúpálá ìdá ni wọn náà bá pèsè láti nìkan lọ́ọ́ máa ṣe òmójútó Islam yòókù fàwọn pálá ìdá ni ìyẹn burúkú lásán lásán ni ọ̀yọ́ zakat oṣù lówẹ̀ èso sì yàmù Ramadan ó sì débọ̀ ọláyé ọ̀lọ́ hajj tawhid gan kò sí tó fi sọ láti rọ́ọ̀hùn lọ́wọ́ ẹ̀sìn kò sí tawhid sísọ láti òdìsọ láti jákujáku ó ti di jákujáku ọlọ́run mọ́ jákujáku sọ láti wà wọn. àwọn sàhábà ìyapẹ̀nu wa wà láàrin wọn sí ànábì rọlọ sí ànábì rọlọ àbí rọlọ nítorí pé nínú hadith kan àwọn hadith tó wá nípa abánabi ṣe lọ sí sọmọ ọ̀pọ̀ gan nínú hadith kan ó ní ìgbà tó ń gbé ànábì sallallahu alaihi wasallam dé sọmọ keje mọlẹka tìbírì lẹni ò lè lọ jù báyìí lọ wọn wá tó gbé ànábì títí dé sidratul muntaha níbi tẹnìkan ò dé nínú àwọn ẹ̀dọ́ lọ igi sidra ti ń bẹ láyè tó ga jù ibẹ̀ lọ́lọ́run tó wá bá anabi sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ anabi musa bá jẹ́ kẹlímù rahman anabi sallallahu alayhi wa sallam náà ń gbọ́ kẹlímù rahman torí ẹ̀ wọ́n ní kò sí oore àbí àgbéga kan tọ́lọ̀ sí fún anabi kan tọ́lọ̀ sí tó dáa jùlọ fún anabi wa muhammad sallallahu anabi wọn á ní ó débi tó ṣe pé gbogbo nǹkan dákẹ́ rọ́rọ́ tó ṣe pé èèyàn ti ń gbóhùn gègé tí gègé bá ń kọ̀wé ó níbi tẹ́ da ọlọ́nkan ò lè dé ọlọ́run gbé anabi sallallahu alaihi wasallam pé ìgbà lọ́lọ́run tó wá sí sọláàtì ó ti ṣe lọ́rùn ẹ̀ lórí anabi ó débi tó ṣe pé tí gègé bá ń kọ̀wé àmọ́ gbọ́ bí ṣe ibi tí wàhálà tí ò yẹ bí ọ yẹ ọtọ là ń wí. sanabi rọnà àbí ọ̀rọ̀ nà àwọn sàhábà ṣe ya o torí ẹ Ibn Abbas radiyallahu anhuma ẹgbàwọ ọ̀rọ̀ tó fẹsẹ̀ rìn lẹ wá látọ̀dọ̀ Ibn Abbas tí Ibn Abbas sọ fúnra ara rẹ̀ rọlọ rọlọ mi tún wá látọ̀dọ̀ Ibn Abbas ó ní mi gbọ́ rírí tó rí ọkàn rẹ̀ ló fi rí o ọ̀rọ̀ oríṣi méjì. Aisha radiyallahu anha àti Ibn Mas'ud wọ́n ní rárá kò sí ní tọ́jú bẹ́ẹ̀ báyọ̀ bí rọ́lọ́ ìṣọkùsọ lásán ìṣọkùsọ lásán ẹgbẹ́ ìwé ayé alákọ̀ọ́kọ́ tí Ibn Abbas sọ tó ní ànábì rọ́lọ́ tẹ́ máa lórí sẹ́yìn ju wọ́n fi rí àbọ́kàn ẹ̀yìn ju eléyìí làwọn tọ̀rí kan dìbò fún lọ́dọ̀ àwọn tọ̀rí kọ̀ wọ́n bá ti ń sọ pé ànábì ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n lè pín kún ọ̀rọ̀ ọ̀mú bẹ́ẹ̀ gbọ́ sọkúsọ tí ń sọ ọ̀là ànábì ọ̀rọ̀ mọ́ àwọn gan dáwọn ti ṣe kínní kan àbí òye àwọn gan ṣe díkìrì débi kọ́ ọ̀rọ̀ lọ àwọn sọkúsọ àwọn kan àárín mọ̀lẹ́kà ti rí mọ̀lẹ́kà mi káyé kọ́mọ́ntì ní lọ́dọ̀ tiwọn ó àwọn sì pàdé fún rọ́bìṣì rú ní tọ́ báyìí Ibn Abbas òun ní anabi rọlọ riwaya kejì ọlọ́kan rẹ̀ ló fi rí Aisha radiyallahu anha àti Ibn Mas'ud radiyallahu anhu wọn ni rárá kò sí nítorí bẹ́ẹ̀ kò sí nítorí bẹ́ẹ̀ kọ́lá níbi ẹ̀rọ sọ̀rọ̀ Muslim Aisha radiyallahu anha Imam Muslim mọ̀rọ̀ rẹ̀ wọn kẹ́ni tó bá sọ fún ọ pé anabi rọlọ kò ti parọ́ ńlá fún ọ ó gbé ìdúró ńlá fún ọ Ibn Mas'ud àti Aisha wọ́n kí ọ̀rọ̀ wọn lẹ́yìn pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́dún ní wàlẹ̀ kọ́dọ̀rọ̀ ẹ̀hù nazlatan ukhra inda sidratil muntaha níbi tí màlẹ́kà Jibril ti dúró tó lòun lè tayọ bí n tó níbi sidratil muntaha wọ́n ní ọlọ́run sọ yìí pé ó tún ti rí nídàkejì dájúdájú ó tún rí nídàkejì. ìyẹn bá tún rí i nídàkejì sọlọ ni àbí màlẹ́kà Jibril nínú ìgbà kínní tànàbì wàá rọlọ bó bá yẹ pé dàkejì ìyẹn ni pé tún ti rí màlẹ́kà Jibril nídàkejì gbogbo twenty years lórí ìrìwáyà pé twenty three years ló náà fi sọ kalẹ̀ ẹ̀mí ti péré lànàbì rí màlẹ́kà Jibril lórí pàápàá bọ́lọ̀ síra lórí ìrìwáyà pé twenty years péré sí lọ́lọ́wọ́ bá fi kalẹ̀ eléyìí tọ́já sí pé sixty years péré lànàbí wà tó fi kú rìwáyà alákọ̀ọ́kọ́ ẹ̀ túmọ̀ sí pé sixty three years lọ́wọ́ tó fi kú tọ̀ lórí rìwáyà twenty years yẹn náà ẹ̀mejì péré lànàbí rí màláíkà Jibril lórí pàápàá bọ́lọ̀ sí dáa ṣùgbọ́n gbogbo wíwá tí ń wá ń wá láwòrán yẹn ni láwòrán Dihya al-Kalbi radiyallahu anhu olùsọ àmọ̀ pé màláíkà ni ìyẹn wá láwòrán ẹ màlẹ́kà wá láwòrán yẹn bóòlù ṣe mọ̀ pé ni nǹkan mìíràn tún lè lẹ́yìn. sòṣùgbọ́n ọlọ́run tó sọ pé ó tún ti rí nídàkejì dájúdájú ó tún rí nídàkejì nídìí igi sídìrà tí ń bẹ láyè tó ga jù wọ́n ní tọ́lọ̀ sọ́ńdà ní Jibril yéé ṣe pé ànábì tún rọ́lọ́ o kò rọ́lọ́ tẹ́lẹ̀ náà bóòlù ẹ̀ ìyẹn ni kó tún rí màlẹ́kà Jibril nígbà kejì nídìí igi sídìrà tó ń bẹ láyé tọ́ga jù ìwà wa nìgbà àkọ́kọ́ tó rí lórí pàápàá bọ́lọ̀ ṣe dáa ìgbà kejì tánàbí ọkọ rí màlẹ́kà Jibril lẹ́yìn rírí tó rí nínú Hira ó rí ní Hira sallallahu alaihi jáde. tọ́jáde lé lọ́ba tún wọ ọ̀kan lọ́ba rí mọ̀lẹ́kà Jibril tó ń ti àwọn àyẹ́ rẹ̀ tó kún gbogbo ọ̀kan tẹ̀yìn òrí sámàmà òròpéré mọ̀lẹ́kà wọ́n á sọ pé no matter of plenty the angels are in the day of judgment á yànjú wọn ni ẹ̀yin wo òròpéré <laughs> tá a bá rọ ọkú báyìí ọ̀kan ni wọ́n tó bá rà gbogbo àwọn ọ̀daràn kó tó ń rún wọn. yóò bá si kò sí kú mọ́ àwọn kan náà kẹfẹ́ rí mọ́kà òpùrọ́ lásán ti sàátà aṣọ pé àwọn màlẹ́kà mọ́kàndínlógún ní bẹ́lẹ́ nu náà àwọn ẹ̀ṣọ́ àwọn ọ̀gá torí pé sanadio zabaniya àwọn àwọn asọmọgbé wọn nù àwọn zabaniya àwọn ọ̀gá tí ń sọ iná àwọn mélòó ni ọ̀gá wọn ni kíni máàlíkù wọn náà dáwọ́ ya máàlíkù lè yọkùnrin àlẹ́ náà rọ́bù ọ̀rọ̀ yìí nọkùn màkìtọ̀ wọn pariwo pé máàlíkù máàlíkù bá abẹ́ lọ́rùn rẹ̀ kọ́pa wa kọ́pa wa ìyá ipò kó kúkú pé à ẹ̀ ní ibẹ̀ ńlẹ́ wà ẹ̀ ní ẹ̀ níyè so káàkiri wọn sọ pé ẹ ìgbà Muhammadu ti sọ pé fi ń bá wa bọ́lọ̀ sọ pé màlẹ́kà ẹ̀yin ara mọ́kà ṣé méjì ọ̀wà ju agbára gbogbo yín lọ ẹ̀dámidá mẹ́tàdínlógún lóró kéré yàmùyàmù ló fi màlẹ́kà pè màláìkà Jibril aleyhi salam anabi sallallahu alaihi wasallam ó tó ní nǹkan bíi six hundred wings ó gbogbogbò ju sámà èèyàn sámà bí màlẹ́kà sì wá tóbi tóun tọba ní yájú bìrìlù ó di mushrik ọ̀dọ̀ sẹ́bọ̀ pàtó wa kó kùtà tó gbé kalẹ̀ tí ó jù rondo lọ tá a lè gbé ọ̀hún àforí balẹ̀ fún pé èṣù mọ̀júbà o fàáńtà mushrik ẹni tí wọ́n ń sè tóbi àbó kéré ọ̀sọ̀yàn díkìnì ọ̀sẹ̀bọ tí ò bá ti jọ lọ. ìgbà yẹn lànà bìí tó rí lọ́kọ́kọ́ rí màlẹ́kà tó lórí pàápàá bọ́lọ̀ sí ta gbọ́dọ̀ sọ wá dáa mọ̀ ojú yẹn náà lójú yẹn mọ̀lùkẹ́ ti gẹ́ẹ̀tì nísìn bó ló ṣe mọ̀ kí mọ̀lẹ́kà lọ wá bá wọn nígbà tó wá láwòrán yẹn ojú yẹn náà lójú yẹn tọ́ anábì tún sá wọlé ẹ dá sọ́bù mi ooo ẹ dá sọ́bù mi ó tún rí ọ̀tẹ̀ yá dá ó kún gbogbo ọkàn yìí. kátó agbáwo aróńdóróńdó ìtọ́ ọmọ halẹ̀ ládùúgbò pé màá jẹ́ wọn tí mo jẹ́ fi kí lọ jẹ́ ẹni tí wọ́n fi tẹ́ bá pààkì ẹ̀ sọ́nù àpò ẹ̀ tún ran lókun tí wọ́n kàn máa ń pátá ń bẹ̀ sọ́sọ́ mi. kíákíá lára rẹ̀ ọ̀rọ̀ wọ̀. aláya alẹ́ ti pọ̀ ju gbogbo ọ̀kan gbogbo ojú mọ́ ìgbà táwọn ẹbí kọ́kọ́ rí Jibril nù ẹ̀kejì wá ní ìgbà tó náà gbé lọ sí sánmà. ó tún wá nínú hadith Abi Dharr radiyallahu anhu wọ́n bí alẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam léèrè nínú hadith tí Imam Muslim gbé jáde. hal ra'ayta rabbak ǹjẹ́ orí olúwa ẹlẹ́dàá rẹ̀ bí? sẹ́mi kí n tán rìfáàsì ó ti yé ní ìgbà tí wọ́n gbé lọ sí sánmà. faqal anábìnrin nùúrùn ẹnà ọ̀rọ̀ ìmọ̀lẹ̀ ní ojú ọlọ́run bó mo ṣe lè rí ànábì gan fún ara rẹ̀ ní sọ fún wa yìí o nùrọ̀n ìmọ̀lẹ̀ lójú ọlọ́run ẹnà ọ̀rọ̀ bó mo ṣe fẹ́ rọ́lọ̀ ìyẹn ni pé ìmọ̀lẹ̀ ojú rẹ̀ ó dí mi lọ́nà àti lè rí ojú rẹ̀ lẹ́bi ti sọ nínú ìwáyà mi ànábì ni rọ ẹ̀yìn tó nù rọ̀ ìmọ̀lẹ̀ mọ́rí ní ìrojú ọlọ ìmọ́lẹ̀ ni mo rí. a sì tún máa ike náà àdìsí mi anábì tó sọ pé law kashafa subahatu wajhihi la ahraqa kulla man taha ilay tọ́lọ̀ ń bá sí payé àmàlẹ́ ojú rẹ̀ sára ohunkóhun nǹkan náà jò náà yóò gbin náà àti rí sáǹpù rẹ̀ lára anábì Musa alayhi nígbà tó kọ́ rabbi arini anzur ilay yóò lu ẹlẹ́dàá mi fíra rẹ̀ hàn mí kí n rí ọ fíra rẹ̀ hàn mí kí n wọ̀ ọ́ lan tarani ọlọ́ọ̀ni ò lè rí mi ò lè rí mi ní ń bì nù walakin anzur ila al-jabal òkúta tó alẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àpáta àwọn tó jákò òkúta máa wò fa in istaqarra makanahu fa sawfa tarani tápàtà ń bá dúró láàyè rẹ̀ a jẹ́ pé wọn náà lè rí i sọmọ pé àwọn anábì ọlọ́run ti gbọ́ ọlọ́run gbọ́ wọ́n sì mọ̀ pé nítorí ọlọ́run sọ òdodo ni ṣùgbọ́n ọmọ èèyàn ọmọ èèyàn ìjọ ọmọ èèyàn ọmọ ẹsẹ̀yàn náà nígbà tó lọ́n sọ pé ò lè rí mi òtítọ́ àbúrò tó wá dúró de pé kọ́lọ́ ọ̀sẹ̀sẹ̀ tó ń ṣe experiment kan fún ọ ṣùgbọ́n ọmọ èèyàn nìyẹn gẹ́gẹ́ bí bó ṣe jẹ́ pé nàbí Ibrahim aleyhi salam ọmọ ọpọlọ ọba máa ń jó kó tó máa bí ọlọ́run léèrè pé Rabbi arini kayfa tuhyil mawta ọlọ́run fi hàn mí bóòlù ṣe jó à ọ̀rẹ́ awalam tu'min ọ̀gbàgbọ́ mi ọ̀rẹ́ bẹ́rẹ̀ wọ́n gbàgbọ́ ìwọ ọlọ́run walakin liyatma'inna qalbi ṣùgbọ́n kọ́kọ́ mi ò lè balẹ̀ la ilaha illallah so ìjọ mi èèyàn ara tóun náà ń campaign táwọn èèyàn nípa pé tá a bá kú ọlọ́jọ́ àdìdé òun náà wá sọ pé ah, ọkàn mi ò lè balẹ̀ náà ọ̀rọ̀ àbí ìgbà tí sọ fún ẹ ń pé gan báwo gan ni wọ́n ṣe ń ṣe detergent wọ́n ti wá kọ fún ọ ti kọ nóòtù títí ọwọ́ ti ń ta yín gbogbo ìwé ti kún so títí àti wọn sọ pé lónìí o nǹkan abẹ́ sọ lónìí òun ni ní báwọn náà ṣe ń ṣe clipper lọ́wọ́ sókè sà ẹ̀rọ ti já lọ sórí clipper detergent tí ẹ ṣàlàyé ń eh the lesson was so interested but after in practice ah so mi ni pé gbogbo notes ti ẹ ń i'm just i'm just dictating rubbish i'm just. Uh, no you are not dictating rubbish you are not writing rubbish but a fẹ́ in practice ó ọ̀sẹ̀ táwọn fi máa jọra yìí wá mi ẹsẹ̀ ká mi. sọ̀rọ̀ pé olùkọ́ tó bá gbọ́n yọmọ kékeré sí pọ̀ ń challenge o nítorí ẹ̀kọ́ fún wa a fẹ́ rí bó làánà ṣèṣe wọ́n á gbọ́ wọ́n ọ̀sẹ̀ ni wọ́n máa ń ṣe tí wọ́n fi kó oṣù kú kẹ́yìn bàbá sì lọ kó gbogbo kínní ìwà gbogbo ọjọ́ ra wọn sá ń papọ̀ wọn sá ń papọ̀ wọn náà sá ń jọ́ tiẹ̀ pé kínní kan bóun ni wọ́n ọ̀sánjọ́ tẹ̀ wọ́n kẹ́ta pọ̀ lọ́ba di gbẹlẹ́fu a. ọyọ ẹgbẹ́ mi wọ́n dá kíní sí lọ́ba hó Masha Allah ó lè sọ pé gbogbo skul kò sí títà tó gbárí tó lágbájá. abẹ́ ẹ̀kọ́ ni nítorí pé ń tọ́kọ̀ wa ó tún sí fún and practice. tábà dìpọ̀ ọgbà tiẹ̀ ọkàn rẹ̀ ọ̀balẹ̀ sí màrí. wọ́n lè àjọ tó ní ẹ ẹja àwọn bá sì ti kándù kándù tó ẹ gbogbo àtàbà rorí nísìnyí bá a lè kàn lọ wá ọ̀rá ẹran àbẹ́ ẹ̀kọ́ ni ká fòwú sínú ká mọ bá ṣe sa tí ó gbẹ bá sì sa nẹ́sì lọ́wọ́ ni ẹ tó bá fẹ́ ṣe kándù yẹn ó nídìí palẹ̀mọ́ tó pọ̀ uh, after that uh, we need kándù lásán sọ wọ́n pé tí wọ́n mọ̀ sókè kándù lásán eléyìí ọmọ kankan oúnjẹ lọ́wọ́ wá sí sukú ó rí pé òní mọ̀gbà tó mọ̀ sọ́jà yìí àmọ́ tó bá practice rẹ̀ fún ọ wàláhì kọ́dà kó máa ṣàṣìṣe lẹ́yìn rẹ̀ ọmọ bàbá yẹn gbárí fètúmọ̀ táwọn ànábì ọlọ́run náà sọ wọ́n lọ tó rí ọ because ànábì Musa ìyàwó ìyẹn rẹ̀ wọ́n ti ń wọ́ọ̀rì rẹ̀ ti pé káwọn náà fẹ́ rọ́ ok nígbà táwọn kúrúntù bá ń da ànábì ọlọ́run láàmú káwọn fẹ́ rọ́ lọ ṣé kò yẹ ká ànábì ọlọ́run ti kọ́kọ́ ó ti kọ́kọ́ seize advantage wọn kó nu ti kọ́kọ́ rọ́ lọ ìdí tó náà fi ń béèrè ọlọ́run á ní kó wà pàtó ànábì Ibrahim alayhi salam náà bóòlù ó sì jókòó ọ gbàgbọ́ ni ó ní mo gbàgbọ́ àmọ́ kọ̀ọ̀kan ò lè balẹ̀ tó yẹ pé táwọn náà bá ń campaign fún ní sì mo sọ fún yín pé ẹ ní Madina àbí òye wa ẹ ibẹ̀ yẹn so wọ́n máa lọ ṣe ziyara mọ́sálásí wọ́n máa lọ ṣe ziyara mọ́sálásí anabi sallallahu alaihi wasallam èèyàn sì láǹfààní àti ṣe sọ láti ń bẹ̀ kódà ibìkan jẹ́ rọ́ńdọ̀ à ń kàn kánú wẹ̀ ni akankanu wo ni wọn kẹ ọwọ dọba wo apata ṣé bẹ ó tutù ni ṣé fúláwà bẹbẹ ni ṣé àbíbẹ kọ ni ṣé ló sùn bẹ ni. ọwọ adé Madina ọwọ àfojú gani ẹ wọn mọ sọ with all confidence ni authoritatively sẹyìn rìn agani ẹ nbọgbẹ ló wà ní mọ́ṣáláṣí tó tó bá ti wọ ní mọ́ṣáláṣí yẹn àbí òye ọ ọmọ àlọ ọmọ àlọ lórí kí n sáfẹ wájú o ìṣàgùn wájú tí ó súnmọ́ ibi tí lè máa mú wa ó lè ka sáfù kínní kejì kẹta kẹrin tó bá ti branch báyìí ibi tó ti rí rọ́ọ̀dọ̀n wọn máa lọ lágùn wájú tó bá ti dé dédé bí àárín gbùngbùn inú mọ́ṣáláṣí dédé ibi táwọn tó ń pèpè fún sọlá àti tí wọ́n máa dúró lókè ọkàn wo agbọ̀n ṣàlẹ̀ ni wọ́n á rí i pé ìtẹ̀yìn yàtọ̀ ọmọ òwú bí ìgbà tó ń wo ní ìsìn pé ah, ẹ àfojúbà ìtumọ̀ tí àdìsí náà wá ń bẹ̀ laysa al-khabaru kal-mu'ayana ìròyìn tó àfojúbà. tó tó bá wá jẹ́ báyẹn anabi Ibrahim náà fẹ́ rí bóun lọ́lọ́run sì jó ọlọ́run ni lọ wá ẹyẹ orísun mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kọ́ wa gún wọn papọ̀ láti sọ pé kò sẹ́rìí ń bẹ̀ fáwọn tí ń gbọ́ àgùnmọ̀ tí wọ́n ń gún ẹyẹ lágùn mọ́sẹ̀ o àbí àgúnwẹ̀ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ anabi ibrahim alọ́kọ́kọ́ gún nǹkan rárá kò sẹ́ẹ̀rì ń bẹ̀ o so ọlọ́wọ́ á lè lọ́wọ́ pọ̀ kó wá pín wọn sọ́nà mẹ́rin tẹ̀pẹ́ àwọn ẹyẹ ń ti lúpọ̀ mọ́ra wọn báyìí so wọ́n á fi ẹyọ kọ̀ọ̀kan nínú mẹ́rẹ̀ẹ̀rin sórí àpáta kọ̀ọ̀kan bá a bá kú náà àní dá jù bá náà lọ. gbàtà tá a jẹrà tá a jẹrà tá a jẹrà a lè dá méjì ju wọgùn ọkọ náà lọ ọlọ́run á ní sọmọdúnrún mọ wá pé àwọn ẹyẹ lọ́kọ̀ọ̀kan ìwọ àdàbà ìwọ ẹyẹ lékelèké bákan náà ẹyẹ kánákáná yẹ tí ọlọ́run gbogbo èèyàn sá àbí òníṣá ntí mo ntí mo lọpọ tí mo kú pọ wọn bó tù lẹ pé ẹ Allahu Akbar yàtọ̀ sí takbir tọ̀gbìn gbà tí nǹkan bá ṣẹlẹ̀ lódò tó rí onídìí kẹ́yìn kan pé takbir irú ètò ẹ ṣe wọn irọ́ lásán so eléyìí ò jẹba bẹ́ẹ̀ náà lànà bí Musa alayhi salam sí yóò ṣe ṣe sí òní ṣe ṣe wọ́n mi yẹn ṣe wà nù ọ O lágbára tó fi lè rí mi ṣùgbọ́n akọ òkúta ẹni kọ́ ọmọ wò tó bá dúró láyè rẹ̀ kí wọ́n sì wọ́n gbókùtà kalẹ̀ àpáta tó yẹ pé láti inú lẹ̀ ló náà ti jáde wá tó bá dúró láyè rẹ̀ ó rí pàtó lu ẹlẹ́dàá tó fira rẹ̀ hàn àpáta owó wómúwómú ló kùlù bọ̀ Ànábì Musa ṣubú dákú lọ gbọ́nagádá sọ̀rọ̀ pé lè sìnwó tí ìrìn tí ọ̀bọ̀ lẹ́rù ló ń soge tó bá rí tí ọ̀bọ̀ lẹ́rù ó ti yàgbẹ́ sára kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ so bẹ́ẹ̀ bàtà nàbì Musa jí ọlọ́lọ́run bá kú forí jù mí mo tọrọ tí ọ̀yọ́ tó ń tọrọ so eléyìí túmọ̀ sí pé ọlọ́run ọbọ̀ kádàrà rírì fẹ́nìkan láyé bíi ṣùgbọ́n yọ́ọ́ gbà kígbẹ̀ ó ṣeé ṣe tó bá di lọ́la gbẹ̀ndà kìyàm àwa tá a lè rí láyé yìí tá a lágbára àti rí ṣé tí wọ́n bá wà lọ́lọ́wọ́ àfi Musa lọ́lọ́wọ́ fira rẹ̀ hàn ṣé Musa ò ní kú òkúta lásán ni Musa rí tó wó tí Musa dákú fá tó bá rí pọ́lọ̀ wọn àfira rẹ̀ hàn Musa kọ yóò dìtà kó tó kú ni. nítorí di eléyìí Ànábì sallallahu alaihi Uthman ibn Sa'id ad-Darimi àfa àgbà nínú àwọn olùmọ̀tòsí tíra hadith ọkọ̀ tíra táǹkì ní Sunan ad-Darimi tíra rẹ̀ yìí sí pàtàkì púpọ̀ torí pé àwọn tíra tẹ̀rí yẹn omi ò ṣàkójọpọ̀ nǹkan tó lè rí mbò ni ní bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ tíra yẹn ó ṣe àlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ nípa bí súnà ti ṣe pàtàkì tó àti bí bídíà ṣe burú tó láwọn ọ̀rọ̀ tó lè rí inú tíra rẹ̀ Sunan ad-Darimi ó pàtàkì púpọ̀ kéèyàn ni Uthman ibn Sa'id ad-Darimi ó ṣàlàyé ittifaq as-sahabati ala annahu lam yara ẹlẹ́nu àwọn sàhábà kò lórí pàánà bí ọ̀rọ̀ lọ ẹ̀rìndínlẹ́gbẹ̀rún ibn Abbas tó sọ ó tún padà sọ kọ́kàn ló fi ó ṣàlàyé bẹ́ẹ̀ ni àwọn sàhábà ti ṣe kò lórí pàánà bí ọ̀rọ̀ lọ ṣùgbọ́n Sheikhul Islam Ibn Taymiyyah ọlọ́wọ́ bá kọ́bá wa ṣe àfọ̀mẹ́ẹ̀mí rẹ̀ ó ní ọ̀rọ̀ Ibn Abbas tó ní innahu ra'ah dájúdájú ànábì rọ́lọ̀ ọ̀tako ọ̀rọ̀ tí àlùmọ́ọ̀mù bẹ́ẹ̀rù ní sọ. kọsá fọ̀rọ̀ tí ìmáàmù dáàrí yìí sọ pé ẹnu gbogbo sọ̀hábà kò lórí ọ̀rọ̀ lọ kí ló dé èèyàn sọ pé ànábì ọ̀rọ̀ lọ wọ́n sì lẹ́nu sọ̀hábà kò lọ. wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ tó sọ ikú ànábì ọ̀rọ̀ lọ pọ̀rọ̀ rẹ̀ tó sọ pé ó fi ọkàn rí nítorí pé látọ̀dọ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi tí imaamu ahmed àti àwọn míì gbé jáde tó sì fẹsẹ̀ rinlẹ̀ fáyọ̀bí sọ pé ra'aytu rabbi tabaraka wa ta'ala mo rí olúwa ẹlẹ́dàá mi o ọba àbùkún ọba gíga ṣùgbọ́n sísọ fáyọ̀bí sọ báyìí kí ẹsẹ̀ ń tọ́ sọ ni pé nígbà tó lọ́n gbé mi lọ sí sámà àbí nígbà tó mú mi rìnrìn àjò òru ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ léyìí ṣẹlẹ̀ nílùú Madina ní ìgbà tí ànábì ó jáde sáwọn sàhábà ní sọ̀láàtù subh lọ́jọ́ kan ìgbà táwọn sàhábà wọn wájú ànábì sallallahu alaihi wa sallam ọwọ́ ń fún àwọn sàhábà lérò nípa rírí tó ń rọ́lọ́ lóru yẹn lójúran nínú àlà torí ẹ̀ làwọn àlùsùn náà sọ pé ànábì ò rọ́lọ́ lójú fò ṣùgbọ́n rí lójú àlà. tòyẹn ní kíkà kó ànábì ọ̀rọ̀ lọ kí lágbà lérò lójú fò tábà ló rọ́lọ́ kí lágbà lérò lójú àlà. tọ́ eléyìí ló mú kí imaamu ahmed sọ pé naam ra'ahu haqqan anábìrì lódodo nítorí pé àlá àwọn anábì ọlọ́run òdodo ni ọ̀rọ̀ pé wa ìdí ìnà tó fi jẹ́ pé tọ́ba sọ pé anábì rọ́lọ̀ òní òní tọ́ba ní wàllá anábì rọ́lọ̀ òní sàkàfàrà nítorí pé ọmọ sanaláìsì ọmọ sanalísìsì rẹ̀ kó rí lójú àlá àlá anábì ọlọ́run kó mọ́ òdodo ni. ṣùgbọ́n Ahmed ọ̀sọ́ pé ẹyin ju ti ń bẹ lágbárí rẹ̀ ló fi rí o àdéhìí sọ pé ó rí lójú àlà a sì sọ pé ó rí lódodo torí pé àlàó Ahmed ọ̀nà òdodo ni ṣùgbọ́n kò túmọ̀ sí pé ẹyin ju ló fi rí ní táwọn sàhábà tẹnu wọn sì kò lé lórí pé kò fi ẹyin ju rẹ̀ rọ́lọ̀ tọ́ ẹni tó bá sọ pé Ahmed sọ yìí pé ànábì sallallahu alaihi wasallam ó rí ọlọ́run ní ojú korojú pẹ̀lú ẹyinjú rẹ̀ eléyìí tí ó ti kó sí amadu gbọ́yò torí pé ọ̀rọ̀ tí amadu sọ nígbà kan sọ pé ó rọlọ̀ ìgbà kan sọ pé ó fọkàn rẹ̀ rí ìgbà tí wọ́n gbọ́rọ̀ méjèèjì wá àwọn kan sọ pé amadu sọ pé fojú rí ó kò túmọ̀ sí pé ó sọ pé ó fẹ́yìn jú rí tọ́. ó tún wá sọ̀rọ̀ kẹta ọlọ́pàá náà sọ̀hábà sọ pé ẹyin jù rẹ̀ ló fi rí ṣùgbọ́n ọ̀rọ̀ Ibn Abbas tó sọ pé ó fọkàn rẹ̀ rí lẹ́ẹ̀mejì tó bá jẹ́ pé nǹkan ti ń tọ́ka sí òun náà lọ̀rọ̀ ọlọ́run sọ pé ma kadhaba al-fu'adu ma ra'a lẹ́yìn náà tó lọ́ sọ pé wa laqad ra'ahu nazlatan ukhra nínú Suratu Najm eléyìí. eléyìí ó súnmọ́ kọjá náà na Abbas fẹ̀yìntì láti sọ pé anabi rọlọ́n pẹ̀lú ọkàn rẹ̀ lẹ́ẹ̀mejì ṣùgbọ́n tó rìn lẹ́nu kékeré sọ lọ́n lọ́n sọ bí ìpánabi rí ṣùgbọ́n ta ni màláíkà Jibril alayhi salam torí pé rí lẹ́ẹ̀mejì lórí àwòrán bọ́lá ṣe dà eléyìí sì ni tí Ahmadu tó

nígbà tí anabi sallallahu alaihi wasallam tó rí Ọlọ́run bàtà anabi rí Ọlọ́run lójú aláyẹ Ọlọ́run wa bí léèrè àwọn àbéèrè lóríṣiríṣi gbogbo àwọn àbéèrè wọn anabi ò rí dáhùn títí tí Ọlọ́run ọba ọba àbùkún ọba gíga ó fi wá gbé ọwọ́ lé déédéé bí ọrùn anabi sallallahu alaihi wasallam láàrin èjìká méjèèjì wọn nígbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá bí ọwọ́ rẹ̀ alápọ̀nlélẹ̀ gbogbo ń tọ́lọ̀ ń bí anabi sallallahu alaihi wasallam tí anabi ọmọ dáhùn rẹ̀ lànàbí bá ń dáhùn lànàbí bá ń dáhùn orí bẹ́ẹ̀ lànàbí ṣe jù Ibn Taymiyyah rahimahullah wọn ní àtìgbà náà ló ti jẹ́ pé tànàbí bá wí láwàní yóò sọ ìlú láwàní yẹn sí déédéé ibi tọ́lọ̀ gbọ́ wọlé ẹnì sábàbí tá máa fi ṣe ìrù fún láwàní ni pé dédé ibi tọ́lọ̀ wọn bá wa tó gbé ọwọ́ lé léjìká ànábì sallallahu alaihi wasallam tànàbì tọ́lọ̀ fi sí payá fún tó fi ń dáhùn ànábì ọwọ́ á fi ìrù láwàní rẹ̀ lébẹ̀ wọ́n ní láti gbà yẹn ló ti máa ń wé láwàní bẹ̀ tó ilé ìjẹun sì jẹ́ hadith ipá ànábì sallallahu alaihi wasallam sì rí ọlọ́ lójú àlà wọ́n fẹsẹ̀ rinlẹ̀ dáadáa eléyà ló fà tó fi jẹ́ pé Sheikh Muhammad ibn Abdul Wahhab ó kan náà wá nínú kitabu tawhid ọmọ àdìsí kan náà wà nínú kìtàbù tawhid lórí pé ànábì rọ Ọlọ́run pẹ̀lú lójú àlà ó rí Ọlọ́run lójú àlà kése kó rí pẹ̀lú ẹyin jù rẹ àmọ́ ó rí Ọlọ́run lójú àlà tẹlẹ sọ pé ànábì rọ Ọlọ́run lódodo torí pé àlá àwọn ànábì Ọlọ́run kọ́ òdodo ni so èèyàn ní sẹ èèyàn ní dáràn kàfàrà tó bá sẹ wà láì lórí eléyìí so eléyìí fi hàn wá pé alhamdulilayi Ọlọ́run mú ànábì sallallahu alaihi nínú àjò òru ọjọ́ mọ́júzà ńlá tọlọ òṣèlú rẹ fánàbí mi ọlọ́run tún gbé lọ sí sánmà ọjọ́ mọ́júzà ńlá tọlọ òṣèlú rẹ fánàbí mi ọlọ́run tún mú kún súnmọ́ bí téèyàn rí ó tún ńlá fánàbí òṣèlú fánàbí mi tún fún ní ní ńlá òṣèlú fánàbí mi ọba àtúnrí bó ti ṣe jẹ́ pé lódodo ànábì sallallahu alaihi kò rí ọlọ́run láyé ń bi òpè lẹ́yìn jù rẹ̀ ṣùgbọ́n lódodo ọlọ́run ọba ó mú kànábì orí òun lójú àlá rẹ̀ ó mú kànábì orí òun lójú Muhammad kó tó mọ̀ fẹsẹ̀ náà nílẹ̀ lórí Islam wọ́n ràn وما سن سبب يريبون سبحانك اللهم وبحمدك